dress. I just made myself a lovely warm cup of tea. Oh, yeah. Oh, look at my nails. Oh, you love my nails? Yes. Oh, my nails. My nails are beautiful. Pinky, pinky. Ali, you know Khadija. Mama, Ọmọ kan tó ń lo happy face injection mi. me. Yeah, Muhammad. Oúnjẹ kí n máa lọ bí iṣẹ́ ń tèmi. Wọ́n náà ṣáà ni pé mo ti ṣe kán náà. so ìkan náà ò ní jẹ́ kí n jẹun. ìyàwó yín èdè. kúrò náà kúrò náà ó ti bà life mi jẹ́. sórí gbogbo àwọn ọkùnrin pátápátá wéré ni wọ́n o. ṣé kò mọ̀ ẹ́ kó wá ìjọ̀gbọ̀n láàárọ̀ yìí ni. wọ́n bọ̀ sára. oh i'm gorgeous. are you mad or something? oh kọ́pẹ́. tèmi náà bá wá wúwa ìkà ṣó burú ni. lọ́rọ̀ kìí ṣe ẹni yẹn ti kú. wọ́n ti sin ti pẹ́. ṣé ní tí èmi kórìíra jù nílé ayé òun ni kí n máa ṣe àwítúnyé lórí asán. ṣé yíyí fukọ́ rí ẹ̀ wọ́n kọ́ tó pọ́n. ẹkọnọ́mì yìí ò tiẹ̀ dọ́dọ̀ tí ń rárá. wọ́n máa bọ̀ sí ẹ̀ ẹ gbà mí. yínú yí báyìí. ó làlà. yé jẹ́ dúpọ̀ ju tiẹ̀ lọ kí náà ṣe rí ẹwà yín gan. bọ́ọ̀bù lọ fi ẹ̀fọ́ yín bí mi. cut insolence. ẹ wo ẹ jẹ́ n sòótọ́ kankan yín o gbogbo àwọn ọ̀dọ́ títẹ̀yìn kó wá síbi kò yẹ yín o. <laughs> thank you sir. Revenge? Yes. No, ló ṣe fẹ́ yé mi ẹ la lọ́rọ̀? Tá a bá là kì í yéèyàn. Ẹ actually pààyàn. Rárá o, irun tó fẹ́ ló yàn láàyò. Ẹ̀rọ òun bá kó lẹ́gbẹ̀ẹ́ yín bá ṣe kó ló dáa. Àjọ máa kú ní ìgbà mi kú. Ikú jẹ́ ẹ̀rọ ẹ̀rọ. Ikú jẹ́ ẹ̀rọ ẹ̀rọ. kí ni kí n sọ fún àwọn fọlọ́wà sí. ẹ dákun ẹ ní assume that everything you have just said ń ṣeré ni. ẹlẹ́mà yìí jáde this grace me. ìwọ kọ́ ọmọ tèmi lọ mi and you think I will look at you come a galavant kiri ìjà. ṣe kókó ṣe kókó kókó wà tó ní kí n ṣe tí mo ṣe. ó gbọ́ mi náà bísí tí mo fi ń bá ẹ sọ̀rọ̀ tí mo fi ń relate pẹ̀lú ẹ̀ dáadáa ni pé bí a child of friend. èkì ni mo ṣe kí ló dé ẹgbẹ́ ìmọ̀jú mi. àwọn ọkùnrin tí ò wà responsible ló máa ń ṣe irú nǹkan tí ò ń ṣe. tóní kàdíjà ẹ̀. èso ṣẹ̀ṣẹ̀ mọ́ ni èmi ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni. Uh-huh. wáì odò ní ẹ ládùúgbò yìí ó kì í ṣàìmọ̀ fún lóko so everybody ló mú ẹ and wọ́n mú iṣẹ́ tó ń ṣe mo dey fi describe so. mo fẹ́ kó mọ̀ wípé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó mọ̀ ju òjé lọ. mo kàn ní kí n yọ fún yín ni pé Ṣadé ó ti ní oyún ọ̀sẹ̀ márùn-ún. Ah! Fọlákẹ́. ẹni tó máa ń nà everyday àná lẹ́nu sometimes ọmọ yẹn máa wá sí black eye. tọ́wọ́ tinubu bá dùn láàárọ̀ ṣé ẹ̀ mi tinubu mi dùn láàárọ̀ ní dínà báyìí àfi bí kókó fi lúlú kó fi balẹ̀ bí ti ayé mi kó fi ba tèmi jẹ́ ni. bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ bá gbọ́rọ̀ mi àpá ìmọ̀kẹ́ ẹ má dẹ́mi ọmọ ilé gbọdọ̀. it's just your mom. mo ní mi ò fẹ́ rí ẹlẹ́yìn ọmọ bọ̀bọ̀ òṣì yẹn ọmọ tí ò níbi tí ò níra kankan mo wà lọ lóyún fún. ẹ jọ ọmọ olówó táwa fẹ́ kí ló dà. ọfà ti wo ara mi ẹni tó bá dẹ̀ máa yọ uma ferrete. bọ̀ á bọ̀ fẹ́ já géètì mi tó bá jẹ́ géètì. ẹjọ́ òṣì orí burúkú yìí náà ni ṣọ́ fi ṣí ẹ̀rìn ẹ́ ah, ah. mo wà níta bẹ́ẹ̀ látẹ̀kọ́ mò ń gbá géètì bó lórí òṣì orí burúkú ẹ̀ lọ. ẹ má bínú àwọn new madam tí a ṣe gbà àwọn ni wọ́n sọ pé tẹ́nibọ̀dì bá ti béèrè àwọn o tán bá ti ń gbá géètì báyìí mo gbúdọ̀ kọ́kọ́ lọ bàṣẹ lọ́wọ́ wọn pé èèyàn báyìí ń béèrè yín o tán bá fún mi ní ọ̀dà kan wọlé wọ́n máa wọlé tán bá ní kò sí ọ̀dà ẹ̀ padà síbi tẹ́ ti ń bọ̀ àti pé ẹ̀yin ṣé ibi tẹ́yìn bá ti ṣe ó dàárọ̀ ṣé ẹ máa ń gbàgbé kan síbẹ̀ débi pé máa padà wá ni. mo rò pé kò fẹ́ yẹ ẹ̀wọ̀ àti new madam yẹn mo rò pé kò fẹ́ yẹ ìméjì papọ̀ ta ló ni madam olórí burúkú tó kọ̀ dé tó wá ń pàṣẹ òṣì kalẹ̀. kó ṣe ah. pọ́n pàṣẹ ẹ̀yin náà ti sọ bíbá di Dubai bí gbàtẹ́ wá ṣe tourism èwo làbúrò lọ́kẹ́yàn tó padà wá. orí ah, ah, ẹ ló dàrú. àwọn ó tiẹ̀ dá ẹ pẹ̀lẹ́ sà. ń gbọ́ mo lo ti rí màdámù òṣì tó ń pàṣẹ òṣì kalẹ̀ síbi àtọ́ sọ pé tí anybody ò bá wá sọ fún òun ò lè wọlé jẹ́ ò gbogbo òṣì yẹn bẹ̀rẹ̀ sí. so ìgbà tó kó èrò ètò lọ o expect kí n má fẹ́ lómi àfi. ìyẹn kọ́ ni mò ń bẹ sọ mi ò ní kó fóbìnrin àbí mo bá fóbìnrin mo. kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn o oh i see ṣé torí kinní yìí ni wọ́n ṣe ń kọ́jú nípa oní meeting àbí. see just calm down calm down it's not calm what you're thinking calm down yeah calm down ṣé nǹkan tó fẹ́ wá rí lélẹ̀ tó ń gbọ̀n jìnnìjìnnì bí pé nǹkan tó wà important bó ṣe sọ fún mi ó ní o ní important meeting láti attend ṣé ìyá aládùkẹ́ ló important kó tó kó sí bling bling. ìyá aládùkẹ́ bíi ti báwo orí kí n máa gúnyán tà. ìyá aládùkẹ́ gẹ́gẹ́ iyán tiẹ̀ kọ́ náà tà wákà ni wọ́n kọ́ ní kwara. will you shut up kó tó gbé panama sórí tó dàbí fò jọ́ ṣé me if fún any instruction mo sọ fún See anybody i mean bó jẹ ajá bó jẹ ẹran á bèlè tà sí eku lásánlásán tó bá wọ inú ilé mi wá kó wá díṣẹ́ fún mi ná kó tó ṣí géètì fún wọn ṣé mi sọ bẹ́ẹ̀ fún ẹ. keep quiet If you answer lọ́wọ́ ẹ̀ now back to you And Leo ṣé mo ń rude gan yeah ò ní manners ìwọ wọnú ilé mi wá ó wá ń pariwo ń ṣe ní fẹtẹfẹtẹfẹtẹfẹtẹ inú matrimonial home mi <laughs> anyway ṣé gbogbo ilé tó rí glamour ni o yeah glamour ni tó yí ti bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ mo ti gbọ́ sítórì ẹ̀ wọ́n ní ó ya wèrè àmọ́ ṣoré mi tó ń wò yìí o ní láti sanwó Ko subscribe ko to wo wèrè mi èmi máa máa fún ẹ back to back ni so èyí tó bá wà lẹ́nu ẹ̀ kó sọ́ọ̀sì kí tó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Um, ògúnjì níbo sọ̀rọ̀ sọ̀rọ̀ ìfúnná. ẹ mọ̀ gbà mí lọ́wọ́ abẹ ní agbọ́n gbogbo àjọ wà ní kòtò ayé ni. ìwọ àtàwọn ọ̀kẹ́ ẹ̀ lẹ́jọ́ wà ní kòtò ayé. mo ti mo ti. mo rò pé gbogbo yín ti tún fà. ẹ wò ajá ẹ ní gbọ́ èmi ò bá tiẹ̀ wá sílé báyìí ṣé ti yẹ èmi àti ẹ a sì ní sàwáwì kan ṣùtìyẹ. can you hear that. kí ajá ẹ tó bá ń gbó <laughs> jẹ́ kó máa já rẹ̀ lókè kó máa mojú ná ní ìbá tí ẹ̀mí ìmọ̀yẹ́ ẹ̀ rí hmm. ẹni tí èmi àti ìtajọ ní bísíǹsì rẹ̀. ìyá tèmi. so kó rọra dúró sórí ọwọ́ ẹ̀ tó bá fẹ́ kábọ̀. ọ̀gágun international passport kò tí mo gbàgbé sínú ilé mi ni mo wá mú so mi ò ráyè ẹjọ́ mi ò ráyè àròrò ṣó ti yẹ e? ọ̀rọ̀ awọnilé kó bá mú nǹkan mi. ẹ ẹ wá gbà mí ṣé wípé woman is stupid yeah ó gangan you such a scallywag ìwọ ń béèrè passport nínú matrimonial home mi jọ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tí wọ́n kó ẹrù ẹ òṣì tó kó sá lọ ṣé kò yẹ kó mú gbogbo nǹkan ẹ débi pin ìwọ wá ń sọ̀rọ̀ passport ó mọ̀ bóyá mo ti dáná sun passport òṣì tó ń béèrè gan. ẹ̀yin irú passport ẹ gbàgbé ẹ bá ti lọ sábì davis kóòtù àbí. hey hey hey hey hey listen to me woman now mo fẹ́ kó gbé ara ẹ̀ kó gbé bọ́tà nínú ilé mi hey you work her out. madam we do respect surely ah ah èmi. arábìnrin kò ń bẹ̀rẹ̀ èmi ló ń kó aṣọ ooo sori sori bó ṣe ṣáàt sori pé kò tó mi ẹni pé mi ìbọn bàtà ẹ mọ pé sípàsì ni mo wọ kí ni jọjọjọjọ pákéjì ni mo fọ ẹ pákéjì ni mo fọ ẹ mo máa nu ẹ mo máa ẹ jọgbọ́n kan tó sọ ìyá mi níta níta èmi gan mi ìró àbọ̀lọ́ àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni àbí wọn fẹẹ dàpọ ẹni kọ ṣe gbẹgbẹ gbẹgbẹ. ṣùgbọ́n téèyàn bá ní ìyàwó tó fọkàn balẹ̀. tó níwà tó níwà tó gbẹ̀kọ́ lé. Ah, ah, bóòlù ah, ẹ̀dẹ́kun ìpè ìjà ìyàlọ́ rẹ̀ pẹ̀lú kí ló ṣẹlẹ̀ èwo ló gún ọsibítù. ayọ̀mẹ́jì àti ìdánilọ́lá ló táwọn síra wọn so one thing led to the other ó ṣáà dìjà débi pé wọ́n lóra wọn Ọ̀yọ́mídé lọdà mi lọlágbọn débi pé ó lùzò yín wọn. ẹ ẹ gbà mí oyún ìbàjẹ́ lára dá mi lọ́la ẹ dàbí kí ni ìsà Ọ̀yọ́mídé nígbà tá Ọ̀yọ́mídé mọ̀ pé ìjà ń gòun kí ló dé tí ògbósòdì lọ́kọ́ máa rẹ̀ ìjà ń bẹ̀ ẹ́ dáadáa máa délé ẹ̀ màgbà mi ọlọ́run màsánú mi ẹ dákun ẹ̀yìn ṣé nǹkan kan ò sódò. kọ́kọ́ ò ṣe é ó wà òkè. ọkọ rẹ̀ àtọ̀nù náà wà dà. ọkọ ẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ wọ́n wà mẹ́rin ah, ẹ̀jẹ̀ àgbà fọlọ́n omi lọ́dà nù àgbẹ̀ ọ̀fọ́ ọgbọ́n ẹ̀jẹ̀ àgbà fọlọ́n. níbo lọ́dà. èmi ń lọ lé bẹ́ẹ̀ lọ fẹ́ṣẹ̀ náà ó ti wà pẹ̀lú hospital náà ó ti ṣe díẹ̀. Ah, ó gbìyànjú bọ́ọ̀rẹ̀ mi ti ṣe ṣe ló ṣe tẹ̀sán máa lọ́ọ̀tẹ̀ àmọ́ Ayọ̀mídé ọgbà yóò gbádùn wọ́n ah, jọ Ayọ̀mídé lójú o wọ́n láì fi ẹ̀ débi tọ́wà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín àbí rádà àdáwọ̀ láyọ̀mídé ṣe. Um, ìyàwó wa sórí um, màá bẹ́ẹ̀ ni pé you just have to be strong nǹkan tó ṣẹlẹ̀ yìí everybody ló dùn bó ṣe dùn ẹ́ bẹ́ẹ̀ ló ṣe dùn àwa náà tó wá rí bó ṣe dùn gbogbo wa kò tó bó ṣe dùn ọkọ ẹ̀ ó dùn gidi gan because ọkùnrin wo ló kàn fẹ́ máa rí rẹ̀ bí kí bóyá aláṣẹ̀dànù lòun but you know as a man when you let a man up kó ṣe bí ọkùnrin because so náà baby ní pé bí break down be wọ́n ṣe ń ṣe ń sìn ó máa situation so please just be strong. Uh, you see my dear mi ní ní kò má rò ẹ ò rò àbọ̀ ọ̀rọ̀ oníwọ̀nba torí inú téèyàn bá fẹ́ fi gbé ọmọ kò ní dáa kó tó fi ronú jù mo dẹ̀ mọ̀ ìpọ́lọ́hún náà ọba àṣírí eh, ọba àṣírí ọlọ́run láìpẹ́ láì jìnnà oyún tó bá máa ní àníbí ni agbóhùnyá agbóhùn lágbára ọgbọ̀n nílò olúwa ti gbẹ̀tẹ́ ní ẹ̀mí lábẹ́ bó ti wù kórí agbára ọlọ́run ṣùgbọ́n pẹ̀lẹ́ máa jìnnà. rí kí tí wàá dé àdúrà yẹn ládé the next one tó wàá máa dé báyìí tó wàá máa bì ìbẹ̀ta ló máa jẹ́ lágbára ah, ọlọ́run. àmì kí ni tọ́lọ́ lè ṣe o ah, ah. ọlọ́run lè sọ ọ́ di màmá àti bàbá kọ triplet of course ìjọba kan gbọ́n dé ọlọ́run ọlọ́run àgbẹ̀dẹ̀ yìí máa rí ìyẹn lágbára ọlọ́run lágbára ọlọ́run gbà mí lọ́wọ́ àwọn aṣenibánidárò. àdúrà ńlá nìyẹn ọba àdúrà ni o. sórí ogun tó le jù lógun aṣenibánidárò. wàá máa gé ẹ̀yà máa fàtẹ́gùn. àmì àdúrà ńlá ló gbà mí àmì. àwọn wèrè kan wọ́n máa ṣe bí pé inú àwọn ò dùn sí kan tó ṣẹlẹ̀. whereas deep down inú wọn inú wọn dùn torí wọ́n ti mọ̀ pé tí mo bá bímọ ọ̀nà àtijẹ wọn ó máa dínkù. ìyàwó mi má bínú o sórí um, ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn um, mo rí pa àṣà mi ọ̀ṣọ́rí ìgbà tó sọ dé pọ́ìntì kan mo ó dàbí ẹni pé òun stylishly pass ọ̀rọ̀ yẹn sí wa. ọ̀rọ̀ wa ni ọ̀rọ̀ wa lọ̀rọ̀ ọ̀rọ̀ wa ni ọ̀rọ̀ ẹ má fi kíni má pẹpẹpẹ ọ̀rọ̀ wa ni. ẹ jẹ́ nù. gbẹ́dẹ́gbẹ́ gbogbo ẹnu òṣì sọ̀hún. òun àbí mi. ẹ̀yin méjèèjì náà ni mo bá wí yes ẹ̀yin méjèèjì ni mo bá wí kí lẹ fẹ́ ṣe kíni kíni gbẹ̀gẹ̀ a ti ẹ̀ gbọ́ pé ìwọ tó ga tó kọ dàgbà tó gágága tó lọ́pọlọ. jọ ìwọ ọkú ìrọ̀ zebra continue ẹ ṣe pé ẹni tó ń ṣe advert fún àwọn tó fẹ́ ṣe tọ̀mtọ̀m jọ tó yẹ lọ́hùn ẹ méjèèjì ẹ̀jọ́ ní brain o ah. ẹ rò bóyá mi ní sense ẹ rò bóyá mo gọ̀ ẹ́ kí ni kí ni kí ni gbẹ̀gẹ̀. ẹ rò bóyá mi ò mọ̀ gbogbo transactions tọkọ mi ṣe fún yín pátápátá ni mo mọ̀ hmm. mo máa ń wo fóònù ọkọ mi lẹ́yìn mo dẹ̀ máa ń fi gbogbo bó ṣe máa ń ṣòwò sí yín ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀yin òpó náà yìí kí ni nǹkan tẹ́ ẹ̀ fi owó ṣe in six months within six months kí ni nǹkan tẹ́ ẹ̀ fowó ṣe ẹ explain ara ẹ ẹ lè sọ̀rọ̀. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. will you keep quiet. a ò lè bá a bẹ̀rẹ̀ wáyé. no o lè sọ fún pé kí n má bẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ because i'm in my home tó bá mọ̀ pé o fẹ́ kí n bẹ́ẹ̀ mi láì tó bá mọ̀ pé o fẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ anyhow o máa gbé ààrẹ ẹ bọ́ta o máa kúrò nínú ilé mi. o mọ̀ kó tó tẹ̀ ń dùn mí jù ní pé àtẹ̀ní kó máa sọ̀rọ̀. ẹ mi sílẹ̀ ah. ẹ tú mi sílẹ̀ ẹ jẹ́ kí n bí wọn ẹ jẹ́ kí n bí wọn ẹ mi sílẹ̀ ẹ rí wọn hmm. ọkọ fẹ́ máa jẹ ọkọ mi ọkọ máa gbowó ẹ kọ́kọ́ máa jẹ owó ọkọ mi èmi ni máa lé gbogbo yín dànù bíbá yẹn èyí olóṣèlú rárá ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀bẹ̀ náà ni màbẹ ẹ má bínú ara ń ta ni ẹ má bínú ara ń ta ni. no did you just say ara ló ń ta no Tóbi o jókòó sí no Tóbi o dúró síbẹ̀ yẹn ìyàwó ẹ̀ dẹ̀ insult wa ṣé ọmọ kan tó bá dùn mí jù ni pé o yọ bọ̀dá kúrò lórúkọ wa ah, ah, and you could not do anything. ẹ calm down sẹ inú mi máa bẹ ara ń ta ni kò sẹ́ni tí rẹ̀ máa ṣe tí ò ní react bí kinní yẹn ṣe mú lára ló ṣe react. mo tẹ́ mo tẹ́ mo tẹ́ mi ò tẹ́ láì rí láyé mi ah tóbi tóbi bomi sápò ah ó bomi làá gan jẹ́ kó sàn ó là ó jẹ́ kó sàn ìyàwó ẹ̀ ṣàdúrà rẹ̀ ṣe wọ́n dẹ̀ dúró síbẹ̀ not even keep quiet you can't be in charge tó bá dé tàmájẹ gọ̀rọ̀gọ̀rọ̀ àti ọ̀dẹ̀ ní ẹnu lé ṣé kò dé ntẹ́ ẹ̀rá dẹ̀nẹ́ ẹ̀rá dẹ̀nẹ́ ntẹ́ ọ báyìí àrọ̀ ẹ̀ pọ̀ kò yẹ kó jẹ́ ah, ìyàwó ẹ̀. wọ́n pọ̀ gidi ó mọ̀ kọ́ tí adúmí jù ní bá tọ́tún mi ti wọ aṣọ yìí mi ì mọ̀ pé tọ́mtọ́m. èmi kò rí mi kò wá sórí mi èmi kò yẹ pé zebra crossing ni ó dàpọ̀ wà lára ẹ̀ ìyàwó ẹnu àlọ́rọ̀ ní ara ló ta ó ga ah tóbi ó ponú gan o ìwọ kọ́ lọ́kọ̀. madam ọlọ́run ló pè ní lọ́jọ́ ẹ o iye mẹ́kò ṣe é sì mẹ́ o mhm. òòdó bá ní o kò sí problem o bó ṣe fún wa lówó ló sọ fún. àbí gbogbo transaction o tún mọ̀ ọgọ̀ ah. oh, oh, tó bá tún rí èmi ń bí tí èmi bá tún wá inú ilé ẹ lẹ́yìn transaction tó bá tún rí èmi gan bí kò gé ẹsẹ̀ mi but owó tó promise ẹ̀ máa gbà o. afa yẹn a sọ̀rọ̀ mọ́ o ah. ọmọ yẹn wọ wa gan o èmi gan ò mọ̀ sẹ́yìn. ilé ilé fún wọn kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ fẹ́ pa mí èmi ìyàwó kan tó sá lọ ó wá ọ̀la ọ̀wọ̀n rí òṣì kan dẹ̀ máa jóyún mọ́ mi kù èmi ò èmi ò dúró dúró rádaràdà kún fọ́kùn nǹkan máa fẹ́ pa mí ìdùnnú ni mo fẹ́ tó bá dẹ̀ ni pé òun ò ní fún mi ní ìdùnnú mo délé wa láyà àtàlàfíà jẹ́ kí olórí kọ̀ wá pa mí wá pa mí fọ̀wọ́ bí òun olúwa ẹgbẹ́ o olúwa ṣe kó máa lọ wọ́n ti fẹ́ fi wàhálà pa wá nínú ilé yìí ẹjọ́ lẹ́nu ẹjọ́ lọ́la kó má pẹ́ ní ilé ní ìdánù jẹ́ kí bọ́dọ̀ ní bọ́dà sí mi ah, nígbà mi. farabalẹ̀ kú kí ló máa ní sójà rẹ̀ ah, ó tẹ̀ ti dáyà jáyàn. wọ́n gbà padà lọ́wọ́ mi látàárọ̀ lélẹ̀ yìí mẹ́rin náà ìgbà lóhùn ọ̀dọ́ mi. ní ọ̀gá ẹ ẹ ẹ ẹ ní sẹ́rí ẹ má fi ọtí síra yín léṣe àdúrà ọtí ẹ̀yin náà wo ibi tí ẹ mú dé èmi ò mọ̀ bóyá wà ní akọ́ bóyá kò ní akọ́ líìkì nù àmọ́ táwọn àlejò bá lọ dé tí wọ́n bá yín báyìí ṣé wọn ní máa bú àwa pé kí là ń wò tẹ́ fi mọ títò yìí. òkèlè wa gbẹnu sí mo sì máa gbẹnu sí gbẹnu sí nóbi àtẹnu só ti yé yín àmọ́ ẹ tẹ ah, ah, tún ẹni sùúrù náà ẹni sùúrù ah, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ah, irọ́ irọ́ irọ́ ah, ẹ má ẹ rọra ẹ mi mọ̀ bóyá kínní ní akọọ́lì kínú. ó ti ní. ní sùúrù. ó ti wọ̀ nú ẹ o. ìwọ tí ẹ ní sùúrù náà àtọ̀ bá tún dákẹ́ máa ní kí ẹnu ẹ kó lẹ̀ pọ̀. òun ṣe é ṣe jẹ́ ká gbé wọn. kínní ìta àyà lóòótọ́ ọmọ mm, kan tó ṣẹlẹ̀ jẹ́ kí a jọ gbé wọn wọnú ilé eh, mọ́tò mm, eh. já gbé wọn wọlé. Hmm. ní tèmi ò bá rò ní ẹ jẹ́ kí bí wọ́n ṣe rọra sùn yẹn tí wọ́n bá rí yẹn kankan pariwo sí wọn létí tán bá ti jí ojú wọn là ìwọ máa bọ̀ nínú ìjà látọ̀dọ̀. ẹ máa gbé wọn ní ẹsẹ̀ mi máa gbé wọn ní owó wọn máa gbé wọn wọn máa jókòó wọn máa fẹ̀yìntì bó ṣe wà nílé ilé kò dáa. baraba ní sùúrù jáde à ah, ah, èmi ò máa wọn màláìka tí wọ́n ṣe fẹ́ kàdé orí ẹ̀ jáde ọ ah, tẹ́sílò díẹ̀ náà o fi wọn lẹ̀ bí wọ́n ṣe sùn yẹn ọ̀dà tó bá jẹ́ pé lè ní ìwọ ọmọ bọ́ọ̀nù jà kọ́kọ́ lọ bá wọn tẹnu yàrá ọ̀dọ̀ wọn náà má bọ̀. ẹ̀yin ló tẹ̀ mí èmi máa jí wọn máa gbé wọn sókè wọn máa jókòó ọ̀gá ẹ̀ dìde nílẹ̀ ká gbé wọn. ẹ ọ wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ná ẹ dẹ́kẹ̀mí àti ẹ jẹ́ ká sáré lanu yàrá. mo tẹ̀lé yẹn tẹ́ tí mo ti mọ̀ ṣé mo mọ̀ kó tó fọ́ tí ṣe ká ah! kó jókòó ọ̀gá ẹ̀ má pariwo táwọn ará bíldìn ọ̀dà kìíní tán bá ń gbàriwo wọn á rò pé nǹkan ṣẹlẹ̀ ni dáàrọ̀ máa ṣe díẹ̀díẹ̀ tẹ̀lé yín o èmi ò lè tẹ̀lé yín ẹ jẹ́ ká gbọ́ ọ̀gá ọ̀gá ẹ̀ tẹ̀lé. tẹ̀lé private ṣé location bus ló wá fẹ́ wọ̀ bus máa tan ac. Madam mi, ẹ tiẹ̀ Is it that you don't want to get married? I be iṣẹ́ but yeah, bíbí báyìí my wife forever tí mama buying yín dáná mama buying yín fọbọ́ màmá bá yín ṣe èmi náà máa lọ boyfriend me. you know I have a boyfriend máa lọ sọ́dọ̀ boyfriend me. ayọ̀mídé calm down calm down ah. mi ò bẹ̀rẹ̀ pé kó wá bá mi dáná bá ẹ̀ fọ́sọ kó you? lè ṣe gbogbo kínní o ìwọ ló volunteer kó fẹ́ bá mi ṣe so ma ma threaten mi ọ̀ ma ma yẹn wọlé sí mi lára and lórí ọ̀rọ̀ marriage má má sọ̀rọ̀ lọ́bẹ̀ rárá because for now ó ti yọ ọlọ́kàn mi completely mi ò lè sọ ọlá o because nobody knows tomorrow but for now ẹ jẹ́ ká fi marriage lẹ̀ bó ṣe wà ṣùgbọ́n. Um, Badami, are you saying you're not getting married? Ayomide, please. Why, excuse me, Bashogo. What's the problem? Ẹ̀yin náà ń ṣeré ni. Wọ́n ń play tí màá kí fún Kudi kó má dáná mo fẹ́ wọ kíchìn mo fẹ́ fún no no no no no no that's too much o hmm. fẹ́ bà mí jẹ́ nìyẹn. jẹ́ kí n bà ẹ́ jẹ́ ah, don't tell me it's too much. thank you. o mọ̀ kọ́ tójú mi ti rí lọ́rọ̀ oníyàwó dé láyọ̀ tí mo kọ́ fẹ́ clubhouse láti pàdé at the end of the day ó ṣòro ní gbọmọ club lòun ojú mi rí tó i can't say it hmm. moving forward mo pàdé Dàmílọ́lá Dámilọ́lá lounge lèmi àtàwọn ọ̀rẹ́ mi kọ́kọ́ lọ láti bí a wá lọ pátì ẹni mo ti pàdé Dámilọ́lá wọ́n ní ìyàwó tàwa fijó fẹ́ ìran ló máa wò lọ hmm. Dámilọ́lá wòran lọ nìyẹn wo bí mo ṣe pàdé wọn sọ òun preach ìyìn rere òun ṣe sermon òun convince àwọn èèyàn kan wá sí lọ́hùn ni mo pàdé ẹ see this is the way you dress it's obvious n pọ̀ mọ́ gidi ni ẹ you have good home training you are God conscious o wa ni kí n má kẹ́ jẹ́ kí n bà ẹ́ jẹ́ in fact mo ready láti san buy price ẹ̀ sísìn tó possible. really yeah. ah lórí ọ̀rọ̀ yẹn èmi náà ò sá nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé àwọn òbí mi ti ṣaláìsí mi ò ní ìyá mọ́ kò lè sí thank you very much ẹ̀gbọ́n mi nìkan ló kù ẹ̀gbọ́n mi to meet yẹn. that was same uncle. yes. Oh yeah, no. jẹ́ àlọ́ bá wọn ká mo bá ẹ fẹ́ mi kàrí mi ká ṣe kọ́ta fẹ́ ṣe wọ́n àti kò lè wọ́n bá mi gbé kí wọ́n fi mi ti níyàwó lé well any ò ń problem a lè lọ whenever you're ready because èmi ti ready n tèmi. yẹn kiri màá arrange àwọn family àwọn wáyé máa ṣe arrangement mm-hmm. ọlọ́run ti fi wọ́n pé ìyàwó mi rẹ̀ sí i náà sí i just make yourself comfortable. thank will, you so much. I will, I will enter the kitchen and prepare something. no no no no no don't stress yourself. just do this. ah no. let me do it please. obìnrin mẹ́ta. báwo jẹ́ Oye, come back here. Now Na like this to come out. Yes, ma'am. Ha! ṣé nǹkan ṣe wọ́n mọ̀ ṣé aláìsílápá nìyẹn ni you know the year word ṣé wọ́n mú show nail nail She wọ́n come mọ́ etí ẹ̀ ni. why be saying na only this kind shower cloth you like to dey wear. mama no be a shower cloth. i go to talk go see they respond agudito agudi answer me this one no be ashawo clothes mo ma ra aṣọ gidi fún ẹ this kind clothes wey be say you go wear wear jacket on top wear leggings i go buy am complete you go comot two wear only one which kind cloth be this wey you wear so. na better cloth i wear now. which cloth be better cloth as if i dey talk no dey talk i no ask you question i dey talk i dey vex i dey talk no be say i dey ask you question i go buy top for you you go turn am to gown top no different from gown which kind thing be this one here ṣó fẹ́ sọ mí lórúkọ ni you want maybe people dey think say because me and your papa no dey stay together tó pé mi àti bàbá òjọ gbé ó fẹ́ kó máa fojú onírànwó gbogbo single mother ni i have my work i have my job i have what i'm doing èmi ni mò ń bọ́ ẹ gbogbo nǹkan tó ń wo èmi ni mò ń wọ sí ẹ lọ́rùn ṣé o ti ṣiṣẹ́ owó rí láyé ẹ̀ ní tíbi tá a máa sọ pé bóyá òun ṣì òun rìn kùnrin òun á ń kówó wá fún mi. all this kind cloth na aṣawo cloth I said, the, the, the way you talk, the way you talk, the way you talk close, the way, the way. Àwọn èèyàn ń ṣe ẹni dúró. Kí ló kàn ẹ́? Ah, ah ó dẹ̀ mú ẹnu òun nù ọbọ̀ láti ibẹ̀ yẹn ó dẹ̀ nu ẹnu wá síbi ọ̀nà ẹnu òṣì yẹn ó nà ọwọ́ bí ẹnu ọ̀ṣọ̀rọ̀ ó dẹ̀ ń gbé bọ̀n bíbà yìí kí ló kàn ẹ́. ẹ ṣé kí wọn máa wò kẹ pọ ọmọlọmọ ni ẹ kó pa ẹ ń kó bọ ọmọlọmọ pẹ̀lú bàtà ṣùkúṣeká yìí ẹ kó. ṣé olùmọ̀ sọ mi máa tọ́ ọmọ mi fún mi ni ṣé wọ́n bí mo rí láyé ẹ ni gbogbo òṣì tó ń ṣe ṣọkùnrin ṣáláńgá ṣe bá ń bá yín sọ ní ṣe ẹ̀gbọ́n tẹ́ bá pàṣẹ máa fi mí ṣọmọ ni. àbí wo èlé lèmi ta ló gbàdúrà irú ẹ lọ́mọ ṣọmọ ni ìwọ yìí ah. àbí kejì ah. ó mọ ìwọ ń pèrè lọ́mọ ah. olóṣì oní white and black òye change ẹ̀ sí brown wèrè olóṣì àti pèwé rẹ̀ ti ṣe fìdán aláwọ̀dúrèdè tọ́kọ̀ fìdán aláwọ̀dúrèdè tọ́kọ̀ fìdán aláwọ̀dúrèdè tọ́kọ̀ rẹ̀ tí dà mí lóhùn ọ̀gá dé kí lóòótọ́ máa fi mí sílẹ̀. mi ò ṣe ní fi ẹ́ sílẹ̀ ó ti rẹ̀ mí ó máa yí. jọjọ sọ fún mi iṣẹ́ òògùn ló ṣe tó rẹ̀ kí ló ṣe tó rẹ̀. after seven rounds mo béèrè pé kí ni mo ṣe tó rẹ̀ mi one two three four five six seven. ẹ eh, seven rounds wá jẹ́ kí ni seven rounds wá jẹ́ kí ni tó ń kára mọ̀ tó ń ka one two three four five six seven jọ́kọ̀ tó mi ó dà mí ò tí ì yò mo fẹ́ sí i. ṣé wàá ah. kúkú pa ni. àtọ́ ah, bá máa kú ni kò kú o tó bá fẹ́ kú ni kò kú sórí iṣẹ́ ilé yìí wàá ṣetán iṣẹ́ ilé o gbọ́dọ̀ parí ẹ̀ kí ló ṣe fẹ́ pa mí ni ló fẹ́ pa mí ni mo fẹ́ sí o kò ní òtún ìjọ mo fẹ́ sí mo fẹ́ sí. ṣé wàhálà kọ̀ mo kóra mi sí àbí. Ah, èmi ò fẹ́ mọ̀ o. ṣé root kọ́ rèé. root náà ni root náà ni jọ kí ló dé ìgbà tó kùnà láti ṣojú sí ẹ tó wá ń complain ní tó wá sọ fún mi pé kíníkan kíníkan wà láyé o máa ṣe ilé yìí wàá ṣiṣẹ́ ilé ìjọ sọ fún mi nínú bible gangan gangan self ẹ ibo ló ti sọ wípé kí ọkọ kó má ṣe ojúṣe ẹ tíyàwó bá ti bẹ̀rẹ̀ ẹ wọ́n ní kó ṣe gbogbo nǹkan tíyàwó bá ti especially tó bá ti di nípa eléyìí kó parí ẹ̀ kó dẹ̀ ṣe ah. so kò ṣe eléyìí wá bíbẹ wá wá ṣiṣẹ́ o ọ̀hìn tí ṣiṣẹ́ tó máa bọ̀ bíbà yìí. tó máa bá mi kalẹ̀. ó ṣáà ti fi mílíọ̀nù ti lọ máa rí. I call this severally o because calls mi kí to dé tó ṣe wá ń disturb mi sìn torí pé mari tó fíw pé ókè o bó ṣe ká ẹ ní tiẹ̀ Ọlọ́run ò ní tẹ́rọ̀ fún mi my day life ò rí báyẹn èmi náà ti move on mo ti wà okay. kí ló ń pè mí fún mo dẹ̀ ti dé nìyẹn sọ nǹkan tó bá fẹ́ sọ. Ah. well ma binu lori. yẹn. mo bínú wo tó bá jẹ́ yẹn mo bínú àmọ́ bínú gan-an bá mi ṣe ní bínú. ìwọ náà ṣàmù lifestyle tá à live tẹ́lẹ̀ ó mọ bá ṣe ń ṣe ó mọ pé kò sọkùnrin kankan tó fẹ́ gbé wá sílé wọn ò fẹ́ fẹ́ wá òun ló mú mi tí mo ṣe wá solution sọ̀rọ̀ ara mi ni mo bá yí ara mi padà òun ló fa bíborí àti gbogbo aṣọ torí lára mi mo dẹ̀ ti wá rọ́kùn sí mú rẹ́ni tó gbé mi sílé mo ti ládìí orí mo ti wà nílé ọkọ nǹkan tó fa gbogbo nǹkan yẹn náà nìyẹn. òórùn tí gbogbo eléyìí tó ń sọ ìkòsọ́rọ̀ ń bẹ̀ marriage ni now ah, ṣé tó bá tó bá marry yẹn mi ni pé o bẹ́tà wa ni èmi máa mọ ọmọ ẹ tẹ́lẹ̀ náà mo mọ bó ṣe ń package ara ẹ̀ wọ́n náà wo rẹ̀ ń sìn náà ó ti dìdàkudà òun wérí òun wọ́ gbogbo ara òun fi everything bóra ṣé marriage náà dẹ̀ ló sọ ẹ́ dìdàkudà yìí náà sọ fún mi. jẹ́ ká fi gbogbo ọ̀rọ̀ marriage yẹn sílẹ̀ torí nǹkan tí mo ṣe pé wá síbí báyìí gangan gangan gangan sìn ni wípé mo ní ìṣòro. bẹ́ẹ̀ ni. ṣé òun gbọ́dọ̀ ẹnu ẹ̀ listen to yourself oníṣòro nígbà tó níṣòro ló ṣẹ̀ṣẹ̀ rántí mi bí látọjọ́ yìí ò rántí mi ìgbà tó níṣòro ló rántí pé èèyàn kan wà ń bì kan pé mo wà ń bì kan ló fi pè mí àbí ó tiẹ̀ ti yé mi wọ́n sọ náà wọ́n nígbà ṣòro là ń mọ̀ rẹ̀ <laughs> èmi ò tẹ̀ ń ṣọ̀rẹ́ ẹ̀ ná oníṣòro kò sí wàhálà irú ìṣòro wo ló wá ní báyìí o. Hmm. ṣorí nígbà tí mo fi ọkọ mi mo rò pé ó máa lè satisfy mi kó máa lè máa jì mí kó máa ṣe mí kí gbogbo ara mi báyìí kó máa nà mí àmọ́ gbà tí mo kó délé tó bá ti ṣe ẹ̀yọ̀kan báyìí ó ti rẹ̀ mí ni wọn kò ti sùn lọ ó ti dà bí mo bá wò ó bá ní ṣé bí mo ṣe fẹ́ máa bà lọ lélẹ̀ tí bá ń bárù nǹkan báyìí lọ ẹ̀ èèyàn lè lọ kú àbí kí n lọ di nǹkan mi mo wá rò ó lọ sọ́tún mo rò lọ sósì mo wá ro ìgbà tí mo wà nínú ayé yẹn pé ah ta ló máa ń jẹṣẹ́ mi gan tó máa ń jí mi tó máa ń jẹ mi ah ó yí ẹ mo wá ro dọ́dọ̀ ẹ̀ wá ní ah jẹ́ kí n pè ẹ́. Hmm. so tí n bá gbọ́ ẹ dáadáa gbogbo àlàyé tó ṣe lẹ́yìn ni pé ọkọ ẹ ò kí n satisfy ẹ sexually ló wá fi rò pé o ní machine kan tó ti abandon kó pé padà àbí torí pé ni. aláìdáni root má jẹ́ ká parọ́ tán ra wa sórí nǹkan táwọn òyìnbó fi ń sọ pé all that glitters is not good. wọ́n mọ̀ nǹkan tó ń sọ ẹ́n ṣòro pé gbogbo fẹ́ǹsà tọ́kọ ẹ gbé fún ẹ yẹ àbówó tó fún ẹ òun ni marriage ni iye tó sún yẹn gan wo ó pàtàkì inú márèjì kò wá fún ẹ yẹn ń sìn ó wá rántí pé oníyàn kan bìkan kémi wá máa sáfìsì àbí. of course. kẹ̀kẹ́ tẹ̀síwájú sórí ọlá nǹkan kan ló ń jẹ o lóòtú mi ní parọ́ fún wọn lágbà tí mo rántí gbogbo ìgbà tèmi àti wà pé mo gbádùn iṣẹ́ ẹ gan òun ló ṣe ṣe ń rí tí mò ń fún ẹ látẹ̀ńṣọ̀n báyìí if not màá ti bọ́ lẹ́nu mọ́tò màá ti máa lọ ah, wọn náà ń ṣọmọ ah. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ṣùgbọ́n gbogbo ìtàn sọ yìí ó dùn kí ló wà nílẹ̀ jẹ́ kí mọ̀kọ́ tó wà nílẹ̀. ẹ sòrò èmi náà kàn lè pè ẹ báyìí láàyè o get wọn ò pé ẹ tábà ti jọ bẹ̀rẹ̀ ń sìn ẹ máa máa pè ní anytime ó dẹ̀ gbúdọ̀ máa jẹ mi ẹ <laughs> eh, tó bá dẹ̀ ti ń jẹ mi tó ń mm. ṣiṣẹ́ bí iṣẹ́ sórí ọ̀rọ̀ ilé eh. má wọrí. Ah, èmi àti ò lè jà náà rúta àbá lèmi àti ẹjọ máa jà sórí ọ̀rọ̀ tó sọ tó wá important jù láti ìgbà tó ti sọ̀rọ̀ òun lọ́rọ̀ ilé tó ah! ti yẹ wú bó ṣe sọ̀rọ̀ èmi àti ẹja ti parí nìyẹn eh, ọdún mélòó la fẹ́ lò láyé ta fẹ́ máa wọ owó rin mo ti dáríjì ẹni ìwọ náà dáríjì mi ti ń bá ṣe ẹ sórí tí bá wà lórí ìyàwó mi rude tó bá pè mí màá fìyàwó mi lẹ màá bọ lọ́dọ̀ really òkùnkùn mọ pàlágbàfọ ni ah! alágbàfọ ni tí n bá la tán màá wá fọ yéé fọ tara máa sọ yéé ó ti yí ẹ náà sórí ìwà àìtí bá wà lórí ìyàwó mi tó bá pè mí màá fìyàwó mi lẹ màá máa bọ owó yẹn ni kókó o anything tó bá ti fẹ́ tó jẹ́ ti sọ̀rọ̀ owó yìí má wọrí. Eh, sórí ní ìsìn tá a ti wà ní in agreement tó ti sọ pé wàá máa jẹ mi anytime tí n bá pè é pè lóru máa dé lọ. but the only thing tó wà ń bẹ ni pé ẹnu ẹ. ló ti máa ń padà sẹ́yìn náà òun máa gígì padà sẹ́yìn wọn náà mọ̀ pé mi náà ti má rí kò sẹ́yìn tó fẹ́ kí blog mi kò sẹ́yìn tó fẹ́ kí lóun dàrú náà láàrin mi àti àṣẹ ló kú òru ni tí ẹ báwọn gbé nǹkan tó fẹ́ ìfẹ́ tó máa bá mi kalẹ̀. this your method good o ìwọ náà rí àbí. see <laughs> the boy house eh? my friend daddy as i see you i no first believe say na you i look back on top back ah ah i ah, come down i reach the place i see say na you wetin you dey do for this kind cloth na road no fit be omo you be oji. ah as you just call my name i look as mm, na person wey no person <laughs> dey call person eh you know wetin happen eh kó tó ṣẹlẹ̀ ni pé àgbà olóṣó kan òun náà ló já mi sí ó sọ fún mi pé nǹkan tóun ṣe tóun fi rọ́kọ̀ ni mo bá ní à jẹ́ kí mi náà ṣe bóyá mm. màá rọ́kọ̀. Mm. as brain way too much. <laughs> Let me sef dey here. babe mm? as i dey look am next week eh, me sef e be like say i go do this business wey you do. Mm? Mm. you wan follow my method. Ah, no no i ah, know say follow no road for this life. Eh, eh. This oh. answer is supposed to be now. You be say go go do my own phone. Ah, I you do my own, go go do your own. You, oh. oh. <laughs> you. ah, ah. You know, Ruth. Eh. Baby. Welcome, sir. How are you very good? How's the day? I'm good. You look good. Thank you. Báwo ni sita Bimbo? Mm, a dúpẹ́. Ní tó Something is smelling. I don't know. Àbí èmi. Ṣé nǹkan kan? Like the food is burning or something. Yeah, but she's ṣe mm, No. Ah! <laughs> mo rántí lọ́sàn-án yìí àwọn dáàdì basit wọ́n ń sun nǹkan lápò fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ wọ́n á ṣe barbecue bóyá òórùn ẹ̀ ló ṣe nígbà nígbà. Oh, okay okay no stress sister Bimbo ẹ̀mí ìkran comfortable ṣẹ́gun take care of your health. she's comfortable mm-hmm. very very baby ma join ẹ̀ mú bọ̀. ah babe iṣẹ́ máa lọ bí ṣé ń tèmi so fast. Yeah. Um, how far nǹkan to move so? sọ. n ló bá mi sọ. àjọsọ mi lé tó ní kí n jẹ rest. so òun sọ pé nǹkan tá a ṣe all night tá a fi sùn o kò tẹ́ how many hours ló wà láàrin ìgbà tá a fi sùn dèé sí tí mo fẹ́ máa babe mo so fún I'm only cool to me. tó mi you dẹ̀ ní kí see me. kó sinmi pé tó bá ti sinmi tán eh, wait, wait, wait, wait, ewé kí ni intention gbogbo náà do you want to kill me àtìgbà tí mo ti fẹ́ mo ti observe pé ó dà pé mo ti ń lean mo kọ́kọ́ rò bí a stress ṣe ni but along the line mo rí pé ó dà pé bó ṣe ń lò mí kí ló dé do you want to kill me. but baby nǹkan kò ṣe ẹ o look fit lójú mi ṣe bóun lè lè kó. don't don't touch me don't má yẹ kí má yẹ ká jà root má jẹ ká jà because i don't i didn't see this coming i don't expect this eh? just warn yourself please please. mò ń bọ̀ o. àmọ́. ìwà ni ìwà ni ìwà ni ìwà rẹ ìwà rẹ o. ìwà ni ìwà ni ìwà ni ìwà rẹ ìwà rẹ o ìwà ni ìwà ni ìwà ni ìwà rẹ. ẹ káàbọ̀ sà. tí ẹ mọ yára ó dẹ̀ sí pé ẹni pé mọ́mí ẹ ló fẹ́. ó sí ò sí ẹ tètè délé ní sà. ẹni dà green. alákò méjì. ẹ ẹ má bínú ẹ ẹ ẹ yà lọ rest àwọn madam náà àwọn dókítà wọn wà nílé bóyá àwọn náà ní mac green àbí dà green ni mi mọ̀ bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ wa àwọn dókítà máa treat yín ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ọ̀lànìmí àti ẹ̀ ṣé lóòótọ́ ni madam siki. sọ gbádùn báyìí. kí lẹ rí. ẹ sọ ma pé mo sọ fún ọ pé kò ní àwọn tí wọ́n fẹ́ yàtú sọ tiẹ̀ pẹ̀lú portable ni wọ́n dá wàhálà lẹ̀ torí tí o bá ń ṣe problem ńgbà tí a ní ara èèyàn òyà wọn làwọn pe doctor. òun béèrè lọ́wọ́ èmi pé sára àwọn òyà ló tọ́ báwo lèmi ṣe fẹ́ mọ̀. ẹni sùúrù láàrin mi àti ẹtàn mọ́ tiwa ni tiwa ra wọn sábẹ́jì pa yín gan-an very simple question ni mo béèrè ẹ̀ dẹ̀ ti fi gbogbo ẹ̀ ti fi ẹ̀ ti fi bà mí jẹ́ kí ló ṣẹlẹ̀. sọ wọn pọ́n kọlà lágbólé wọn tẹ́ni ni mo tẹ́ náà eh. tẹ́ni ni mo tán mọ̀ olòṣì alápòkà yóò mọ̀ gbé báàgì káàkiri ìgbà tí wọ́n fẹ́ ta recharge card lọ́pọ̀lọpọ̀ àwọn tó gba kíní báàgì lọ́wọ́ wèrè òun náà ó ní bàbá yín ní ti ń ga záì. ìgbókèlè ń dọ́tọ̀ wà nínú babe Öyle. Gelin kapatamadım. Ṣèbùsọ̀ fún mi. Ṣèbùsọ̀ fún mi kò sí ní. Ó ti kò sí. Ó fún ìyàwó mi lábẹ́rẹ́ lórí bẹ́ẹ̀. I can explain. Explain what? Gentleman, doctor. Ẹ take care easy sir. me Ẹ take care easy. God. God. Níbo lọ lọ? Níbo? Níbo lọ lọ? Where? Where? Where are you going? ọ̀rẹ́ ah ìwọ náà mò ń wá bọ̀ wàhálà ti ṣẹlẹ̀ wàhálà ti wà ọ́ bàbá yìí ó ti ká mi o. Eh? wọ́n ti ká mi nílé wọ́n ti lé mi kúrò nílé. ìyá náà dàsán ká you how wetin you do. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo gbé machine wálé wọn ká mi mú machine ti dẹrù mi sí tó ti lé mi lé. you carry machine go your house. Eh. ha oh where you go do that kind of thing now eh. where you go carry machine go your eh, house èmi náà mọ̀ mọ̀ ìgbà tí òun náà tí bá ti ní kó wá ṣe kó wá ṣe ó máa kàn ṣe nǹkan abẹ́ méjì ó máa stop ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ pé láàárọ̀ ọjọ́ tí nǹkan yìí ṣẹlẹ̀ ó kò ṣe díẹ̀ ó dẹ̀ lọ ó wá fi mí sílẹ̀ and the thing don hold me. and you for come my own house now eh you for come say you wan meet machine for here now wetin go do you for here eh, wey go carry am go your house. omo dat thing na emergency i no fit hold am for body again. Eh, ìgbà tí ó tẹ̀lé mi lẹ́jọ́ yẹn tàdátàdá ló fi lé mi kúrò lé wọ́n ní ókè o kí n wá síbí báyìí o kí n tiẹ̀ wá pè wọ́n kó wá tẹ̀lé mi kó lọ bá mi bẹ̀bẹ̀ àti ìpẹ́bẹ̀ tí ó mọ̀ pé sista Bimbo sista Bimbo ló bùn òun sí. asasa you say person pursue you carry cutlass you come say me and follow you go that place you no know say na the same eye go dey take look me and you as you dey. no no èmi ló lè kó ń ṣèwọ ìwọ àsọ̀rẹ́ mi kò tẹ̀ ní gbó tí o bá ti débẹ̀ tó bá ti bá mi bẹ̀bẹ̀ wọn lẹ́wọ̀n máa gbọ́ sí ẹlẹ́nu máa fi sílẹ̀. sóòrì má wulẹ̀ já tanra wa as far as sister don comot for your own name as i dey like this sef nothing wey wan carry me go that house ah. because wetin e go do you pass e go do me pass wetin you wan do because you e go feel say na me dey teach you as see you know wetin go do now you go comot this jalabia you know those your bomb shot and those crop top wey you get shey you never throw am. o ti dànù. you go buy another one. ah. Some of your customers, they say they ask you for my hand. As done be now. I'm so wrong. Come, see, we know they go anywhere. Come, make you go up class. Make you end your class. Mama jo torí ọ̀nà. Nothing wey we fit do again, e Don't end. Má ṣe báyìí. E don end yoo, e end. I don't dey go. Hey now ó ti bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ sẹ́ ẹ̀ ah same thing <laughs> ó sọ fún mi pé kò sí nǹkan tóun fẹ́ fi ẹ́ ṣe ó lẹ́yìn ọkùnrin the same thing nìyí pé tóun bá fi lè sọ pé òun gbà fún ẹ̀ ń sìn pé tó bá ti rí tojú ẹ̀ ó máa sá lọ ni pé so òun ò ṣe. èèyàn lè fi tipátipá mẹ́sìn lọ sódò o lè fi tipátipá fún lómi. nǹkan tí mo lè bẹ́ẹ̀ sọ fún náà ni mo ti sọ fún yẹn so ah mi ò lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ o bóyá kó lọ bẹ́ẹ̀ fúnra ẹ̀. ok yẹ kò sí wàhálà jẹ́ kí n bẹ sọ̀rọ̀ létà ok. actually mo ti wà ń bẹ̀rẹ̀ látàárọ̀ mo gbọ́ bó ṣe ń receive sọ̀rọ̀. I thought I should just wait there for a while. Òun fojú burúkú mi. Anyways, uh, ó ti kọ́ mi láyà jẹ. Dẹ̀ máa ń but I'll will say my mind. Nǹkan tí mi ti ń bá ẹ sọ látọjọ́ ẹ̀ náà ni. Actually, mo nífẹ̀ẹ́ and mo lè má sweet bí àwọn ọkùnrin yòókù you know but I want you to know something kò sí obìnrin hmm? kò sí obìnrin náà láyé to wù mí ìwọ nìkan ni mo love Shandam. ìpadà wa. ṣé wèrè ẹ ò níṣẹ́ ni ó wò bóyá àbúrò dájú ẹ wà lẹ́yìn ibẹ̀ yẹn àbí ó ponú o ò mọ̀ àbí azin kò yẹ gidi gan ó tutù lẹ orí ẹ ò pè ìfẹ́ yẹn ló máa pa ẹ́ dànù awọ́wí tó o dẹ̀ tún ṣe kínní ọ̀dẹ ara àsọ àti ìsọlọ́sìn onípa àwọn kan wà tó nífẹ̀ẹ́ yín ó wá má tó pa ó rí wọn níta ṣé wọ́n fi ṣe ẹni ṣé tí ń dùn ẹni mo ní mi ò lè fẹ́ mo ní mi ò okay ṣé mo sọ pé mo fẹ́ marry ni ọ̀rẹ́ ṣé mo bí ẹ ṣé mo bẹ́ẹ̀ sọ ọlọ́run tó bá sọ mi má ṣẹ́lẹ̀ ṣe o má ṣẹ́ṣẹ́ kú ṣe o mi ò ráyè o sórí ò pé ni a ní kó gbélé bẹ́ẹ̀lú mọ́mọ́ awọ́wọ́ dìbà ìsọ̀nsọ̀ ọmọ ọlọ́dún yẹra wò òun kò ra ìwò bó ṣe rí ó dàbí ìgúnnu kan tí ò ra aṣọ wọ̀ òpònú òṣì. ìyẹn ò ní lọ bọ̀rọ̀ lóṣì òkùnkùn níṣẹ́ lọ́wọ́ ẹ mọ̀ pé lẹ́yìn ìgbà tí mo dé lóṣù wa mo wá ní àwọn traces kan láwọn fún àwọn ọmọ ìdí àwọn ìgbó sìgá. you very deceptive. Daddy, go to Mumbo. What is drinking alcohol, Daddy? Yes, you. Yes, you. Obi. Ah. Olúwa tóbi lọ́ba sórí ọ̀rọ̀ yìí tí n bá ní o tojú sú èmi náà irọ́ mo pa o ẹlẹ́ẹ̀kíní kẹ̀bẹ̀ ẹlẹ́ẹ̀kejì bákan náà mi bẹ́lẹ̀ kẹta tó ń rí àjẹǹjẹ tán ìgbà wo sì ni ọmọláyọ̀ ṣe tiẹ̀ ìgbà wo tán ni ti dá mi ẹlẹ́ẹ̀kẹta obìnrin màrí kì í sì ṣe pé ẹ̀yìn ọjà bọ́ kì í ṣe pé èèyàn kan gbé ọ ṣépè. dípò pé ọ máa má mú bó obìnrin kì í ṣe pọ̀ ọ̀dà ṣe ẹ ó dàbí pé nǹkan mi wà lọ́rọ̀ yìí nǹkan mi wà o rúùtù ọ̀ká ọkùnrin mọ lérí nítorí mo gbé mọ sìgá. ojú làgbàlagbà ẹ̀yà àgbàlagbà ẹ̀yà torí ẹsẹ̀ mi ti ń rìn níbi tí n bá kì í bọ̀ tí mo bá sáré dé àròjútu ọ̀rọ̀ káwọn èèyàn mà nígbà tí ò sí ẹ̀ láyé mọ́ ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ń ṣẹlẹ̀ sí ọ̀hún. pàà kódà kí n má bàa wáyé lásán wọn sáré èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọkàn ẹ̀ balẹ̀ gbogbo ohun tó bá gbà lèmi kíní burúkú yìí ó fún ọkàn ẹ̀ balẹ̀ òun mà ti ṣe ara mi tóbi lọ́ba fọ́gbọ́n ẹ balẹ̀ má ké o má ké o ọlọ́run níjọ rẹ̀rìn ẹ̀kún bí tí ìwù kọ́mọ ni mo sọ bẹ́ẹ̀ fún un ah, ah, ah, ojú ọ̀ mà ṣe fi mọ̀ wẹ̀ dáa ojú ò ṣe fi mọ̀ wẹ̀ dáa rúùtù mu gbóhùn sìgá ẹ̀sì o ẹ̀sì o. Jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. méje. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ẹ dìde kẹjọkọ. ẹ ṣe. ọ̀rọ̀ dáre. ohun tá a mú mi rí nípa arákùnrin wáyé òun ni wípé gbogbo ogun tó ń jà wọ́n àti ohun tí wọ́n ń go through pátápátá ọwọ́ ara yín lè fi fa o. Hmm? gbogbo àjálù tó dé ba lérí ọ̀rọ̀ ológun ọdẹ ọwọ́ rẹ̀ ló fi fa ẹ dákun lọ́nà kẹ́ ẹ tó gbéyàwó sílé ó ní ọmọbìnrin kan tẹ̀jọ́ ń ṣe wọlé wọ̀de wọléwọ̀de bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Hmm. alàgbà kí n tó máa rí mo ní gẹ́fẹ̀ẹ́ púpọ̀ kò lè jẹ́ ọkàn. ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n bó ti sọ ó ti sọ ó ti sọ ọ́ pa tàkàrà téèyàn ń yàn ẹkọ tó máa rí oní onígẹ́fẹ̀ẹ́ tọ́pọ̀ ṣé èyí ni wọ́n ń bọ́ sọ nísìnyí àbí kò kò kò kò tẹ́tí ẹ lẹ̀ ronú ẹ dáadáa kò wo eléyìí tí wọ́n ń sọ nínú àwọn ọmọ tó kó kiri ń gbà. ọlọ́run àlàyé lóòótọ́ ni kò parọ́ ó ní oríṣiríṣi àwọn ọ̀rẹ́ obìnrin. bí tí n ṣe ń gbà ni hmm, bí tí n ṣe ń gbà. ṣùgbọ́n eléyìí tí mo wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní pàtó yìí ó lóyún fún mi. Oh, àmọ́ iye ọmọ tí ó lóyún fún lẹ́yìn tó sọ pé àwọn ń kóbìnrin bí ẹni pààrọ̀ aṣọ ń gbà náà ni ìgbà ó ní wọn ń lo ṣé wọ́n máa lo rọ́bà dáàbò láyé tiwọn wọn èé lò. I love you. I love you too, darling. Ṣé mo kí mo rò bó ń last joy, mi látijọ́ ọjọ́ ẹ̀ pé virgin ni ọ̀hún tìgbà tí mo débẹ̀ tí mo parọ́ fún mi ò ever believe pé virgin ni ọ̀hún. Tóbi lọ́ba. Ṣé mo pé o ti sọ mí dobìnrin sìn? Àmọ́ ẹ̀rù ń bà mí o. Kó má wàá di lọ́la kó má sọ fún mi pé o ò Ṣorin, mo ti keep kínní tipẹ́tipẹ́ fún ọkùnrin tó bá máa fẹ́ mi lálẹ́ ọjọ́ wedding mi. But ìgbà tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí tó dẹ̀ promise mi pé o máa fẹ́ mi. Jọ́ nítorí Ọlọ́run, tójú bá yẹjú kóòrùn máa yẹ òòrùn. I believe you, mo dẹ̀ regret pé ìwọ lo jábálẹ̀ mi pé a dẹ̀ ti marry. But please don't let me down. Ó wọ̀n lè yẹ. I love you, I love you for real ṣé o mọ nǹkan tá a máa ṣe ń sìn a máa ṣe ẹ̀kan sí. àìrọ ọ ó dùn mí ẹ̀kan mi ọ̀rẹ́. so o ti lóyún ṣé o mọ báwọn ẹgbẹ́ ẹ ṣe máa ń ṣe tó yàn kí fún dúró sára wọn. bó mú sọ fún ẹ pé kò lo kọ́ńdọ̀m ìwọ ló sọ fún mi pé o nífẹ̀ẹ́ mi pé o fẹ́ fẹ́ mi ni kí n má wọrí. fáwọn ò ní kí n lo kọ́ńdọ̀m mi ò lò bọ́ ṣé nítorí èlò ṣe pé o lè fi oyún lẹ̀. no kò ń ṣe intentionally o because mo lo oògùn ó kàn jẹ́ pé kò tí ì yé mi bóyún yẹn ṣe padà dúró sí mi lára mo lo oògùn. dúró ṣé o rò pé o lè foyún dè mí mọ́lẹ̀ ni because i don't understand what you are trying to do kí ló rò bóun ṣe. Ah, ah. Bo ìwọ náà mọ̀ kí mi ò lè foyún díẹ̀ mọ́. O fẹ́ foyún dè mí mọ́lẹ̀ lè this is what you're doing. No now, ìwọ ló sọ mí dobìnrin. Ìwọ nìkan lọkùnrin tí mo kọ́kọ́ mọ̀ láyé mi, ìwọ nìkan dẹ̀ lọkùnrin tí mo sì mọ̀ sìn. Ó dẹ̀ sọ fún mi pé ó nífẹ̀ẹ́ mi, kí ni wọ́n fẹ́ foyún díẹ̀ mọ́lẹ̀ fún? Kí ni big deal pé mi mo jábàálẹ̀ ẹ̀? Ṣé èmi ni first place tó máa ń kọ́ ṣe ni? Ó ń jábàálẹ̀ obìnrin it is normal. Ìyẹn ò justify pé kò lóyún sí i, ó máa ṣẹ́yìn yẹn ni o. Ah, Ẹlẹ́gbọ̀n àgbà, kí ni mo gbọ́dọ̀ sọ? Bí wọ́n ṣẹ́yìn ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ mọ iye àwọn èèyàn tí oyún jíjẹ́ ti rán lọ sọ́run àrèmábọ̀ ni ẹ wá sọ fún ẹgbẹ́ wọn ṣe wọn lè ṣe o àwọn ni wọ́n ni àwọn ni wọ́n sì bí ẹ̀yìn sílẹ̀ lóyún. kí ló kún ẹ lọ́rọ̀ tí mi àti ọmọ ìjọ sọ kí ni tiẹ̀ lọ́rọ̀ yìí mi ò understand kí ló kún ẹ. ẹlẹ́gbọ̀n àgbà èmi mọ ní ẹ̀sìnké ẹ̀sìnké mà ní àwọn wọn ṣàlàyé fún mi pé àwọn ti ń pè ẹ gbàgbọ́ àwọn test yẹn ẹ dáhùn lóhùn wọn sì ní kí n máa ṣáàbò yín pé bí ti ń bẹ láàrin àǹdì kí n wí fáwọn ó lẹ́kìn lọ́ọ́ rè pé wọ́n wá pẹ́ ń bẹ láàrin àǹdì kó dáa. ó ní kó máa ṣáàdùn mi. Hmm oníkìlítírètì máa spy mi ah, mo fẹ́ mọ reason fún mi ní ìdí tó ní kí máa spy on mi i don't know. Ah, mi ò ní pé kó spy on yìí o mi ní kó mọ́nítọ̀ ẹ̀ rárá mo kàn sọ fún pé mo ń pè ẹ́ ò gbé kọ́ mo dẹ̀ ti test ẹ náà ò reply pé kò jọ pé kó bá mi wò bóyá wà round àbí nǹkan kan. sọ fún pé kó jọ kó máa wò mí bí àmọ́ wà lóde lóhùn mọ́nítọ̀ mi sí. Si Hmm, ìwọ ni witness o mọ̀ gbà tí mo gorí ẹ̀ tí mo bá já lọ́ọ̀ṣì wọ̀ o mọ̀ gbà tí mo fún lóyún o mọ̀ gbogbo àbí video evidence wàá mú jáde tábàdí court of law wàá sọ̀rọ̀ seven years ló fi ṣeré. ẹ ẹ lẹ́gbọ́n àgbàṣẹ́ ti gbàgbé ni gbogbo sáàtì mi àti ń bẹ lórí fóònù mi bó jẹ́ lórí ọ̀rọ̀ ìní lọ sẹ́wọ̀n mo ṣe tán tí wọ́n sì wà lójọ́nà rere ẹ fẹ́ rẹ́ wọn jẹ ni n sì ní gbà láéláé. èmi àti wọ sat bẹ́ẹ̀ ni sat wa ń bẹ̀rẹ̀ sóyá out. àlọ out. ìjọba don't let me use force out. jáde wọnú lẹ́mi out ẹlẹ́gbọ̀n àgbà báwo ẹ fẹ́ fọwọ́ lágbà ọ lójú mi kò sí àpò òun lé ní àpò òun lé ní ìjọba. ó sì kí ló ti wá ṣe mo ti sọ pé màá sẹ́yìn lówó sàkáǹtì rẹ̀ náà. ẹlẹ́gbàá ṣe rí náà tó máa lọ ẹlẹ́gbàá tó fọ́tò mi. tọrọ mi ni ẹ sọmọdé àwọn ò ti sọmọdé Hm? gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún mi wọ́n ní ẹ̀yìn ìdẹ̀sùn àwọn olóbìnrin ẹ jẹ́ ká gbóyún wàhálà ó dá mi lójú bẹ́ẹ̀ bá gbóyún ẹ rí i pé àwọn nǹkan ribiribi yóò bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ ní ti dáadáa nínú ayé yìí. tóbi mo tẹ jọ ẹ jẹ́ kí n ṣe ń rìn ṣọ mo ti rò mo ti rò dáadáa jọ torí Ọlọ́run. ṣé orí gbogbo mẹ́ńtálítì ayé àtijọ́ ni pé torí ọkùnrin jàbálẹ̀ obìnrin lọ́dọ̀ gbọ́dọ̀ fẹ́ irọ́ ayé ti change ayé ti ṣe and besides tó sìn èmi àti ẹ ti sọ̀rọ̀ lórí fóònù á ti conclude kí ni ọ̀rẹ́ mi ìmọ kan tó tó tó wà ṣe ń bíbá i don't get it. sẹ̀rí bẹ́ẹ̀ bá gbóná ìlú wọn wọn ò lẹ́nu méjì náà ni ẹ gbà wọn lágbà tán ìgbà tẹ̀fẹ́ fi wọ́n ṣẹ̀ sí wọn tó tó ẹ̀sìn òtó lọ́dọ̀ obìnrin kéèyàn fún wọn lóyún kọ́ máa rìn kiri kọ́ máa rìn gbà ẹ̀sìn gidi ni ẹ má fún wọn ṣẹ̀ṣẹ̀ gbóná lọ́wọ́ wọn. tó sì o ò lè fẹ́ yín ilẹ̀ do you know why? why? Tosin, let me just tell you the truth. You're not my spec. Oh, ń ṣerú obìnrin tí mo normally. You're not my type of woman. Oh, ò dúdú. Oh, o ò lọ́yàn. Oh, o ò Tosin, check yourself now. Mo máa ń láì kóbìnrin mi pupa. Ó lọ́yàn. Tí o bá tiẹ̀ nídìí ó gbọ́dọ̀ tì. Tosin lẹ̀ pa ní ẹ̀ náà ara àwọn oríṣi tó fi lè fún mi yẹn lẹ́nu má jẹ́ ká waste time ara wa o lè fún mi yẹn lẹ́ tó sìn. ẹ dá padà jáde èsì ń wuyó sì ń dùn mọ́ yín lẹ́nu èsì ń sọ ó sì ń jábọ́ lẹ́nu yín ìgbà tẹ́ ẹ̀ ń yọ mí lẹ́nu pé kí n bá yín bá wọn sọ̀rọ̀ sí pé ẹ̀ nífẹ̀ẹ́ wọn dénú tẹ́ máa pè mí lọ́sàn-án lóru ẹ̀yin ń sọ pé kò ṣe spec yín wọn ṣe spec yín sọ̀rọ̀ ní jáde lẹ́nu yìí. owó orí ìta ni kí ló wà ní pé mo gbogbo mo kàn fi past time àjọ gbàgbọ́n ara mo fi lògbà ni kò sí big deal nù ẹ̀ àfọ̀jọ́ ẹ̀jọ́ ara wa ni ṣó fẹ́ lóun ò gbádùn tó sì ṣó ò gbádùn ẹ̀. èyí lọ́wọ́ ẹ̀ náà. Ah, ṣé ìlú wọn ti ké ah, ojú sì tì mí pẹ́ ẹjọ́ kan ìwà tẹ̀hún yóò dà tí ò ṣe gbọ́ ní gbogbo ẹnu. Ah, wọ́n pass time láìsí DSTV òun tẹ́ ó ṣe yìí ó kú jẹ́ ká tó. ò lè fún un lẹ̀. mi ò níbi tí mo fẹ́ lọ. mo ti wà honest pẹ̀lú ẹ ò lè fún un lẹ̀. wait no no no no. mo bẹ ṣòro. ìṣe ara rẹ̀ nìyí. yọrọ yọrọ ejide ejide Akítóyìn Akítóyìn. ṣe ẹ tún ṣe drama bíi. ṣé tí ń tẹ dáadé ó ìjà kan gbé wọn. gbé ta ìjà gbé wọn pẹ̀lú ipò tẹ́ ẹ fi kúrò níbẹ̀ òun mo ti mọ̀ pé inú yóò ní dùn orí ìrònú lèmi rò pé ẹ wà ẹ wá fẹ́ para yín ṣe rò pé bẹ́ẹ̀ bá para yín sì tẹ̀ kú ọ̀run lélẹ̀ rò pé ẹ̀ ń lọ ni ẹ jìyà nì torí ọlọ́run wí pé ká má para wa ìyà ń bẹ fẹ́ni tó bá para rẹ̀ tó wá kú kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí ilé ajé yìí náà ni gbogbo ohun tó ṣẹlẹ̀ kò sí ohun tí ò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ bá wá para yín nísìn ṣe rò pé nǹkan gidi lẹ fẹ́ ṣe ni ah ẹ farabalẹ̀ o kò sí ohun tó ṣẹlẹ̀ láyé yìí tí ò ṣẹlẹ̀ rí èyàn ó fi wàdùwàdù wá nǹkan kiri ẹ ní sùúrù náà ni tó bá tó àsìkò àtiṣu furálà o furálà o ṣe wá rí ọmọ tí ò ní bàbá òun làwọn èèyàn máa ń pé wọ́n máa ń pé ni wọ́n máa ń tọ́ ẹ fọkàn yín balẹ̀ gbogbo nǹkan tó le ń bọ̀ wá dẹ̀rọ̀ ṣé ohun tó wá kàn rèé ni ẹ rò rè o ẹ dákun bí n bàbá wọlé ńkọ́ ẹ má ronú mo ti sọ fún yín pé nǹkan tó tẹ bá nílò ẹ pè mí Eh, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ dìde ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ má ronú mọ́ ẹ má ah, ẹ kó wa ẹ kó wa ẹ kó fún mi ẹ kó wa. ah ah ẹ wá dúró nǹkan tẹ́ ẹ fẹ́ gbé ni ṣé ẹ nífẹ̀ẹ́ ara yín ni. Hm? Eh. mo ti rántí àwọn bó ti gbẹ́nu òkè ṣe é rí ọmọbìnrin tá ń sọ̀rọ̀ nípa yìí ọmọ gidi ni o ọmọ rere sì ni pẹ̀lú hmm. ṣe wá rí ọmọbìnrin yìí nígbà tí ìwọ fún lóyún tó wá filẹ̀ tó wá wá nǹkan mìíràn lọ sí ọ̀dọ̀ àwọn ọmọbìnrin mìíràn tó fi sínú ilé ẹlẹ́dàá ọmọ yìí òun ló fa gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ sí ẹ̀ kì í ṣe wípé ọmọ yìí ṣe nǹkan kan láburú sí ọ o get me clearly please àwa a ò kì í ṣe wòlíì tí ò ní rí ohunkóhun tákọ̀ máa sọ̀rọ̀ ṣá ọmọ yìí kò ṣe ohun kankan sí ọ ní aburú bó ṣe wù kó mọ ṣùgbọ́n ẹlẹ́dàá ọmọ yìí ló ń jà fún un ó wá ní láti wá rí when you found her ó ní láti bẹ̀ẹ́ láti mú ẹ kó dáríjì ẹ tó bá wá dáríjì ẹ ẹlẹ́dàá ọmọ iná àwa tó wá ṣàdúrà fún ọ. ẹ dákun ẹ̀yin ẹ wòlíì ń tẹ́ ń gbìyànjú àti sọ ní ìsinmi pé gbogbo àmúbọ̀ obìn tí ẹ̀yin ń mú tó fi dérí alákọ̀ọ́kọ́ tó dérí ìyàwó kejì tó dérí ìyàwó mẹ́ta ogun ní ìjà ọmọ tí ẹ wá ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà ṣé òun níjó oyún máwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta tí ó fẹ́ gbà òun lójó mọ́ náà. ẹ ṣe ẹ ṣe rí tí ọmọkùnrin bá fẹ́ gbéyàwó wọ́n ní láti wo ohun tí ó ju ẹwà lọ hmm. nítorí irú ìyàwó tẹ́ ẹ bá gbé sílé òun ló máa ṣe okùnfà ìfọ̀kànbalẹ̀ tẹ́ máa ní nínú ìgbéyàwó àti nínú ilé yín àti àyè yín ṣe wá rí ọmọbìnrin gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀ òun kọ́ ló fa problem sílẹ̀ ayé yín ṣùgbọ́n gbogbo ọ̀nà tẹ́ ti gbà tẹ́ ti rìn àti ìwà tẹ́ ẹ wù sí òun ló fìyà jẹ yín. dadi Tósìn lálàgbà ń sọ mi ò lè fẹ́ Tósìn Tósìn ò ń ṣe spec mi lẹ́pà ni tó sì dáadì ẹ máa ń ẹ rí àwọn ọmọ tí mò ń fẹ́. ṣe ṣe ṣe ṣe ṣe ṣe tí n bá fi ẹ̀yìn òdi ọwọ́ tí n bá gba ọ lẹ́nu ẹnu ọ̀wọ̀ ẹ̀yẹ kì í ṣe spec ṣé ọgbọ́n tí wọ́n sọ nísìn ni pé kì í ṣe gbogbo téèyàn bá fẹ́ fẹ́ lára obìnrin ẹwà lèèyàn máa wò kì í ṣe ẹwà wọn ló ní nǹkan míì téèyàn wò lára obìnrin tí mẹ́mí èèyàn gùn òun ni wọ́n kalẹ̀ náà ní ẹ̀mí gígùn àtàláfíà ni òun á sọ pé kì í sọmọ tó rẹ fẹ́ ọ̀dà àwọn ọmọ oníwàhálà mẹ́tẹ̀ẹ̀ta ọmọ rògbòdìyàn mẹ́tẹ̀ẹ̀ta tó wá sọ bí kí wọ́n bí ọdẹ. mo ti ṣé barakunle náà wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sọ. ẹ ẹ máa bá mi sọ fún barakunle kí wọ́n kàn mú ìmọ́lẹ̀ méje kí wọ́n lọ sí ilẹ̀ àánú kí wọ́n wá mú amọ̀nà kan náà sí kí wọ́n ṣe àdúrà bó ṣe yẹ kán ṣe tí mo sọ fún wọn tẹ́lẹ̀ tí wọ́n bá ti parí iṣẹ́ yẹn ogun ti ṣẹ́. iyọ̀ yẹn kọ́ sọ. mo rántí ẹ ẹ ẹ sọ fún wọn wípé kán mú iyọ̀ yẹn tó bá ti ṣe ètò tó yẹ kán ṣe tán kán wá wọn sí gbogbo àyíká àyíká àlàáfíà ni fún wọn ọlọ́run ti gbàdúrà wọn. ẹ ṣe akójọpọ̀ sí. ẹ ṣeun ẹ dákun tí n bá wá gbóyún yé nìsín ṣé tí a bá ti rí ọmọ kẹsàn-án nìsín gbogbo ogun tó ń jà pátápátá yóò di ṣiṣẹ́ wọlé ogun àmúbọ̀ aya yóò di ṣiṣẹ́ wọlé ogun oníbàjẹ́ náà yàwó yóò di ṣiṣẹ́ wọlé kò sì ní kàgbápọ̀ àwọn obìnrin tó yẹ pé àwọn máa lù ú bíi bẹ̀ẹ̀bẹ̀ẹ̀ náà bíi tí wọ́n máa sọ kọ́lé lórí kò wọn mọ́ kódà níbo ni ọmọ tá à ń sọ̀rọ̀ yìí níbo ló ń gbé mi lọ́wọ́. dáàdì bó mo fẹ́ wá tó ṣe sí. wá sílé ọ̀dọ̀ mi. ọ̀rọ̀ tá à ń sọ yìí ti pẹ́ dáàdì kí tó fẹ́ láyọ̀ hmm. dámilọ́lá àti rúùtù tó ń pa. nígbà wo ló ti ń sọ̀rọ̀ báyìí tí n tí ń ṣe ó ti ṣe làákàyè ẹ̀mọ́ ni gbogbo ìgbà tẹ́yìn méjèèjì tẹ́yìn ṣeré tẹ́yìn ṣe wọléwọ̀de kò níbi tẹ́ ti ń pàdé ni àbí kò nínú ilé tó ń wa lọ àbí kò níbi tẹ́ ń mì ti ara yín ni. Ṣadé hmm? last time tó wá sọ́dọ̀ mi ìparí mo fi lè jáde mi ò. ọba àfẹ́gun kò fi yín lọ́rùn jáde yóò sàn níbi tá a wà sí èmi lè mọ̀ ẹ wo ẹyin ẹ ṣe wò ó lè iṣẹ́ yín ò ní bàjẹ́ ọ̀nà yín ò dàrú ọ̀rọ̀ ní dojúrú mọ́ yín lọ́wọ́ gbogbo ohun tó bá gbà láti wọ ọmọbìnrin nìyí àwárí ó jẹ́ káwa wọ́ wọ wáyà yín ni bó jẹ́ kó sì bẹ́lẹ́dà rẹ̀ kọ́ bá gbàdúrà kọ́ṣẹ́ náà ni gbogbo ẹ̀ láti kọ́yá ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo olúwa yóò wà pẹ̀lú yín o àdúrà yìí ti gbà ogun ti ṣẹ́ Michael mímọ́ Jésù Kristi. Eske, you are full of surprises. Kí ni gan? Kí ni? Ẹ bá ta àjàre. Ṣé ṣé sáwọn ló mú mi wá bá ni? Ẹ àwọn ni ṣáwọn ló ń béèrè mi. ẹsẹ̀ rí àwọn ni àwọn sì tún kọ́. ẹni ta orí rẹ̀ wà ẹlẹ́gùn àgbà ẹlẹ́gùn àgbà. ta lélẹ̀. tóbi tóbi. ẹlẹ́gùn àgbà rẹ̀. ẹ̀sìké òun tóbi wá sílé ọkọ mi. ẹ ẹ ṣe rí torí bẹ́ẹ̀ ti rò àwọn wọn wá bá mi wọ́n sunkún mo sì bínú sí wọn pé eléègbọ́n ah, àgbà ṣé wà gidi lẹ́wì wọ́n sì bẹ̀ mí mo sì rò pé à ń sẹ́ náà ọlọ́run dáríjì wá ẹ̀ dákun wọ́n ní gbogbo wàhálà ilé ayé àwọn ó ti ń pọ̀ sí bí ìgbà táwọn subscribe sí wàhálà ni mo sì mú wọn wá ẹ dákun mo fi orí ìyá yín bẹ̀yìn mo fi orí ẹlẹ́dàá yín gangan mo fi bẹ̀yìn ẹ dákun ẹ jọ ẹ ro tàgbàlagbà tó tẹ̀lé wọn wá tẹ gbọ́. ló fi wá gbé tóbi wá sílé mi ah, ó mú tóbi wá sílé mi sílé ọkọ mi. ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀. ìyá mi ah. ẹ bá ní tẹ gbiná látò títí dọ̀la ó tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ gbogbo ohun tí tóbi ṣe pátápátá náà gbèsè ayé gbogbo ẹ̀ lòun náà ti fẹnu ẹ̀ ṣàlàyé òun náà sì ti rí rí pakọ́sùn ṣẹ́rí bẹ́ẹ̀ ti wà ẹ wo iná burúkú ò ní bí o bẹ́ẹ̀ mọ ẹ wò ẹ má sọkún ọlọ́run ò ní sọ̀rọ̀ yín lẹ́kùn òun fúnra ẹ ti wà yí eku òkè eku ẹyẹ òkè bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ọgọ́rùn bí ọmọ èèyàn obìnrin kan báyìí ọba dalẹ́ látàárọ̀ bí wọ́n bá wọlé lónìí wọ́n jáde lọ́la pẹ̀lú fìtínẹ́ẹ̀tì ní fi ń pàdé àgbàgbò kódà oyún ò dúró débi pé yóò tiẹ̀ lọ́mọ láyé bí tí wò kọ́mọ. nígbà táwa fọ́kàn kéèjì táwa débi tí wọ́n ti tẹ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ wa ni wọ́n ń tọ̀ èèyàn kan wà o tó ti ṣe o pé ẹlẹ́dàá ẹni ni òun ní ń jà bẹ́ẹ̀ ni pé ká wá gbogbo ọ̀nà ká bẹ ẹlẹ́dàá yín kẹ́lẹ́dàá yín ọgbọ́n kẹ yá ẹ̀dá kun torí ọlọ́pàá oh. dídá fi wà nínú. wọ́n ní pẹ́lẹ́dàá mi ń jà ah, kẹ̀dẹ̀ mọ́ wá wò ó mi ò mọ torí mi ò rẹ́lẹ́dà mi ṣẹ́ ah, jẹ́jẹ́ mi mo dẹ̀ wá jókòó torí mi ò rí ti títóbi rò mọ́ mo ti fi ọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn tipẹ́tipẹ́ àfi bẹ́ẹ̀ ṣe kó ẹsẹ̀ lẹ́sẹ̀ yín tí ẹ wá tẹ egbò tó ti ń jiná tẹ wá tẹ mọ́lẹ̀ ṣe wá rí lélẹ̀ tẹ wá ṣe bàbá màá bá tóbi fà tóbi bó ṣe wà yìí mi ti bẹ̀rẹ̀ o mo ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni wò ó wà á rí o ah. wà á rí owó wà á rí pépà nílẹ̀ wà á pè lówó wà á rí èèyàn báyìí. Ah ojú ò ní. ẹ dákun ẹ dákun. ẹ tí ìbáná fẹ́ bí owó gẹ́gẹ́gẹ́gẹ́ òun gẹ́ mọ wàhálà tó ti kó rẹ̀ nígbà tó bá tiẹ̀ ti wá di pé kò sówó lọ́wọ́ ẹ̀ tí ń rìn owó ni nǹkan tó ti burú sí ni ni ẹ̀bẹ̀ la wá ẹ dákun torí ọlọ́run ọba ẹ̀ ṣàforíjì fún mọ́ bẹ̀yìn. ẹ wo sà ẹ wo dáàdi ẹ má bínú ṣe bí mo ṣe wà yìí mo máa ń tijú àgbàlagbà gan mo máa ń mo máa ń àgbàlagbà máa ń jọ mí lójú gan mo máa ń respect àgbàlagbà mi ò dẹ̀ fẹ́ ṣẹ̀yìn ẹ jọ nítorí ọlọ́run ẹ má jẹ́ kí wèrè yìí kò fi ọṣẹ yíyan o ọlọ́ṣẹ kọ́ṣẹ ni o ẹ máa bá ti ń lọ láyé àtàláfíà nítorí tí mo bá bẹ̀rẹ̀ sí i ó máa ta bá yín sá o. àǹtí tó sọ ẹ wà ẹ wà ẹ wà ẹ má bínú àǹtí ẹ má bínú. ìfẹ́ mi kí ló ṣẹlẹ̀ kí ló fariwo nu lẹ́mi. hello ah, báwo ni. orí ẹ̀sìkè ẹ̀sìkè lọ gbé tóbi tóbi wá bí àti this gentleman o lè imagine ẹ̀sìkè. hello gentleman. ẹ káre o ẹ fẹlẹ ẹ sì rere o. àmì àmì àmì dáadé àbọ̀ tó bá dọjọ́ mi bẹ́ẹ̀ kan náà ṣe ń gbàdúrà fún wa yìí bẹ́ẹ̀ ni oríire ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ eh. àlékún oríire lẹ́ máa la máa ṣe. bàtà wọ̀ wọnú ilé òde àmọ̀ bẹ́ẹ̀ la fún mi. ó wà ńlẹ̀ díẹ̀. Eh, ẹ ẹ wo eh. mi ìwà mọ̀ bóyá ẹ ti gbóǹpa ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tẹ́lẹ̀ ibi ọ̀rọ̀ tóbi àbí ẹ̀ tí ìgbọ̀n pa ọ̀ṣẹ̀ níbi tó sì ti ṣẹ̀ ó ti forí jálé agbọ́n àgbọn ti ta èmi bàbá tó bi bẹ́ẹ̀ ni mo fi tẹ̀lé wa pé ẹ dákun tó ń bá. ẹ dúró ẹ dúró sà ah. ẹ̀yin lẹbi tóbi. èmi mo bí tóbi ah. èmi bàbá tóbi ẹ̀yin lẹbi tóbi. Ah, kí ló dé tẹ introduce ara yín gbà tẹ̀dé. ẹ sọ sọ̀rọ̀ mi mọ́rọ̀ tí ẹ̀yin àti ẹjọ́ fà tẹ́lẹ̀ ní. ẹ̀yin ò introduce ara yín lèmi ń pọ́n yín lẹ́ má ti gba orí kúrò lọ́rùn yìí ẹ̀yin ni bàbá tóbi lè wá sínú ilé mi. ó kọ́ mi máa tọ́ tẹ̀ wọ́n ni. Ah. calm down calm down. bàbá ìbọn ti introduce ara yín gbà tẹ dé ìbọn ti introduce ara yín má ti lọ gbàdá wa nulẹ̀. ẹni ló máa sọ̀rọ̀ náà kí ló ṣe yín náà. èyí lè bí tóbi lè wá fara rẹ dúró báyìí níwájú ilé mi. baby calm down calm down ṣọ̀rẹ́ nílé ayé yìí tọ́lọ́ ń bá ti bìjà ẹ̀dá kò sí nǹkan kan náà láyé ìtẹ́dà tún gbọ́dọ̀ máa sáré kiri. ìbọn tí mo bí wọn sẹ́. àníkẹ́ máa sọ̀rọ̀ máa lẹ́yìn lókùúta o tọ́ọ̀gì ní mi kí n tó lówó o. ẹ fara balẹ̀ náà ṣé kí n kúrò fún yín. ṣé ń gbọ́ mi ọlọ́run ti gbìjà ẹ̀ o ní láti máa tún já ara ẹ̀ gbè náà um, you see uh, wọlé ayé ẹ̀ náà ilé ayé ẹ̀ dà tí wọ́n ní kò wò báyìí ilé e, e, e, ọkọ ẹ̀ ló wà ó ti bímọ tiẹ̀ ọlọ́run ti gbèjà ẹ̀ ó ní láti tún máa tún já ara ẹgbẹ́ hmm? ṣèbọ́kùn arákùnrin náà lélẹ̀ àdìrò ìṣẹ̀yẹ má bínú má bínú má bínú. ẹ bá ń bẹ lẹ́dàá yín kó ṣàdúrà. ok um, ṣe àdúrà náà làwọn fẹ́ àbí jọ bèbí mo fi mo fi ọjọ́ ó fẹ́ fi oògùn dìyàwó mi lẹ́sẹ̀ mú oh no no try it try it. oògùn mo sa ẹjọ ẹ bá mi bẹ sa ẹjọ. ẹ bá mi bẹ̀ wọ́n. ẹ bá mi bẹ̀ wọ́n sa ẹjọ ẹjọ ẹjọ. dọ̀bálẹ̀ kò dọ̀bálẹ̀ wo o ò ní o ní ṣe orí burúkú tiẹ̀ tí ẹ ò ní gbé bá mi ṣàdúrà fún tó bá jẹ́ nǹkan ṣoṣo tó kù tó tílé ayé ẹ̀ fi máa padà dáa lélẹ́yìí bá mi ṣe fún ọ̀rẹ́ ò ní lọ́hùn-ún hmm? ìjọba ń gbàdúrà fún ìjọ bíbí ti dáríjì. dáàdi ẹjọ́ ó ṣàdúrà dáàdi ẹ sọ fún kó ṣàdúrà. ó lóun ti dáríjì kí lẹ tún fẹ́. bẹ́ẹ̀ gbàdúrà fún un. ẹ lámùbó kù lọ́rọ̀ obìnrin finú sóyún obìnrin pẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ni. ọlọ́run á ṣàánú fún un. àṣẹ́gun fún un. àmín. àmín. àmín wà á bọ́kùnrin wà bọ́kùnrin ọkùnrin abalẹ̀ ò sáré kiri. So o rántí porridge tó ṣe fún mi the last time yeah. i'm craving for it. really yeah. okay my worry It's má ti délé máa bẹ̀ẹ̀ sẹ́. no no no Me, ò ní kó délé kó ṣe porridge mo ń rántí bí porridge yẹn ṣe dùn sí nínú church ni mo ṣe ní kí n sọ fún un and besides o ti promise daddy àtàwọn ìdílé wo fẹ́ dáná fún wọn ṣé tó bá dáná fún àwọn méjì yẹn tó wà tó lọ fẹ́ lọ sí porridge no i don't want you for stress. wo tí má ti ṣe fún kó má jẹ. no baby i don't want you for stress. ǹjẹ́ kó bá mi tọ́jú ọkọ mi hmm, I've had you ah hallelujah sir. Easy, easy, baby. Easy, easy, easy. Ìgbàwo sígbàwo ló ti sáré bá mi bọ̀ tó wá ló dẹnu dẹnu tó kún báyìí. Dádì, ẹ̀yin ni mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o because the baron is last time ní àdáni mi wá ẹ sọ àwọn ọ̀rọ̀ kan fún wa àdẹ̀gbẹ́gbẹ́ iṣẹ́ result ẹ̀ ìdájọ́. sam ẹ̀yin gan ló yẹ kí n máa dúpẹ́ mo rántí ìgbà yẹn tí ìrètí pin fún mi kò sẹ́bí kò sára ẹ̀yin náà lẹ rí mi tẹ́ mi wá sínú church ẹ dẹ̀ sọ fún mi pé tí n bá fẹ́ gbé nínú àyíká ẹ̀ mo lè wá ń bẹ̀ nítorí pé ọlọ́run á ṣe oore kàbìtìkàbìtì. Kabiti oore ìdùnnú tó máa bá mi dọjú alẹ́ kọ́lọ́run á ṣe fún mi oore iná rèé o dáàdì torí everything tí mo fẹ́ ni Tóbi ń ṣe fún mi kí n tó náwó sílẹ̀ ó ti fún mi. Mm-hmm. everything for you everything. and mo ṣẹ̀ wá gba nǹkan tí mọ́mí mi máa sọ fún mi wọ́n ní àwọn nǹkan kan wà tó ju nǹkan tèmi fi pé mo like lára ọkùnrin lọ kọ́lọ́mbà mi tẹ́mọ́ mi sáfẹ́fẹ́ rẹ̀. ẹ mọ̀ dáàbì ẹ̀yin lẹ jẹ́ kí n realize pé èèyàn bá fẹ́ fẹ́ obìnrin ó kúrò ní pé mò ń wá spec mi àbí mò ń obìnrin tó fine àbí no ó ti kọjá gbogbo yẹn ìlànà tẹ làálẹ̀ fún mi advice tẹ fún mi gbà wọn ni mo tẹ̀lé and this is the result mi ò dẹ̀ ever regret ni pé mo ti fi mi fẹ́ ọmọ yìí lọ́jọ́ kan. rí o kò ní fọ́lọ̀ jehovah mímọ́ jésù kristi mímọ́ michael mímọ́ dúpẹ́ lọ́wọ́ jésù olúwa ẹgbẹ́ fún lébẹ̀ mi ò ní gbọ́ ẹ fi òòṣà bẹ̀ mí mi ò ní gbà ọmọ tí mo wò yìí ti ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn yìí ikú ni kì í sábà. inú mà níkà kò já gbóhùn àṣebí. ó ní nísìnyí àwọn èèyàn máa kà fún mi wọ́n ti gbélé wọ́n ti gbé jùlẹ̀ wọ́n ti pẹ́tọ̀ wọ́n ti gbé jùlẹ̀ tí mo bá lójú tì èmi lójú tì. jọ kí ló ń kà fún ẹ tó ti máa rìn ṣé bẹ́ẹ̀ tó bá ti máa rìn ló máa ń kọ̀kọ̀ fún. èyí pa ọgbọ́n látara ọ̀gbìn ẹ̀ta jẹjẹrẹ sí àtà kí wọ́n lè ta àwọn onímọ̀ tẹ́tẹ́ àwọn onímọ̀ tẹ́tẹ́ yìí. wọ́n gbé ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ wá sọ̀nà pé gbàlagbà ni. o rò pé nǹkan ìtùtù kan dààmú orí ẹ à ń lọ́wọ́ tó mọ̀ òrùka kò bá nígbà fáwọn alẹ́ bàbá ẹ̀ kẹ̀ kí ló dé. ó ti ya wèrè èmi kínní yìí ni mo sọ bẹ́ẹ̀ ó ti ya wèrè. bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn inú mi mi mọ́ ọ́. tó bá ti wá jẹ́ pé orí ẹ̀ ò gbọ́ ọpọlọ ni ó fi pèèyàn èmi aníṣẹ́rẹ́ alówólé alógunlé fowópamọ́. aníṣẹ́rẹ́ jòjò bí iná ọ̀kasà ogun mọ́kùnrin kàkàbájà àgbàdà òpónà àgbà lóta aníṣẹ́rẹ́ burú ju ẹ̀kún lọ ìbẹ̀rù bòjò laníṣẹ́rẹ́ sinimá yìí ti jáde kàṣàgbà ṣebí kí mú fi ìgbà níbi ká ṣe sinimá lọ́pọ̀ láti jọ sí jáde. sinimá tuntun aníṣẹ́rẹ́ aníṣẹ́rẹ́ jígọ̀ lógun gbàgbọ́ lógun ọ̀tá pẹ̀tù sá ara èdè kànàkànà òsibí tó wọ́n jà yẹn ni òde káàkiri àgbáyé ló ń dà wọ́n ríboríbo ló fèrè fèfé lọ́fẹ̀ẹ́rẹ́ jẹgẹ́ wọ́n ní wọ́n mú ni ọ̀la ni wọ́n mú ó dọ̀ pàpà parada the more you look the less you see ta ló ń bá ní sẹ́rẹ́ jà ó ti kú wọn ò tí ì gbé sinmi ikú bàbá orun kèrèǹgbè bàbá àdúrà ní sẹ́rẹ́ ọ̀páyìpáyì ọlọ́tẹ̀ is untouchable agbára pọ̀ kí ló dé òkú tó sọ̀rọ̀ sinimá tuntun àníṣẹ́rẹ́ another blockbuster action packed movie full of suspense written produced and packaged by ọ̀làyẹmí jimoh yẹn kẹ́ ń fúnra ẹ̀ wàsíù owó ìyá gáúsù ló direct yẹ starring benjamin ọláyẹmí jimoh yemkem yinka quadri mọfì àfọlábí kevin ikeduba púpọ̀ ọlọ́ọ̀lù ayẹmísí jamiu asis fatai odua lálùdẹ bọ́sẹ̀ arẹgbẹ́sọ̀la lẹ́kọ̀ọ́ látúnjì táwọn àwọyẹmí ẹni ọlá jàó bíọ́lá adékúnlé juliet jàtó wike idris alikayode agboola kọ́lá jẹyẹmí fẹ́rànmi ọ̀yálọ́wọ́ mọ̀nsúrì jàyégbèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí anisẹ́rẹ́ sinimá titun anisẹ́rẹ́ kọjá àfẹnuròyìn ó ti jáde grab your copy now now now ìwé mi tó bá kọjá ìyá rẹ̀ máa sọ ẹ́ di àdó máa gbé ẹ̀. èmi èmi. ìwọ. àwárẹ̀ o. ìwà ni ìwà ni ìwà ni ìwà rẹ̀ yẹ wá rẹ̀ o. ìwà ni ìwà ni ìwà ni ìwà rẹ̀ yẹ wá rẹ̀ wò. ìwà ni ìwà ni ìwà ni ìwà rẹ̀.